وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أكبركم الله وقد في كتب وسيلة ربه الوعد والإحسان Rasul sallallahu alaihi wasallam berpakai rasmiye membaiki yang atau ike asike wasallallahu alaihi Muhammad sallallahu taala alaihi wasallam anju alaihi amike sukwai pata kuwa wasalikuke asike wasallallahu alaihi Muhammad صلى الله تعالى عليه وسلم وعليه عقلين إيمان تدينا شيء ولا بمجرد سيوني وتواجيب Oníṣẹ́ ọjọ́ ilé ọ̀pá ní ogún ẹ̀sìn ní oṣù àkọ́rọ́ tó jẹ́ oṣù alákọ̀ọ́ fún ọdún lọ sí forty two point three. Àìkú tó sì pé ọjọ́ ìgbàlódé ní ìṣẹ̀sùn ọdún yìí. Kami kagak, kami kesuai juga si apa mereka àwọn àgbègbè ìtẹ̀síwájú àti ìmọ̀tàkùn ìtẹ̀síwájú ó ti gbé gbogbo àwọn tí a kò sí ẹ̀yìn ìmọ̀ pátápátá àwọn tí a kò fẹ́ ìmọ̀ pátápátá ó ti fi ìtẹ̀síwájú wọn ní ti àwọn àlọ́. bákan náà òun náà ní pé tí wọn náà lọ pé àkókò èyí láti jẹ́ kó fi súpúrọ̀ sí iwájú òun náà ní ìlànà wa. نسأل الله نبي محمد صلى الله تعالى عليه وسلم أقول لك يا أخوي سيكلوري هنا لتوسيع قراءة الإمام خلف الإمام لكتابة الإمام إجاء سورة الفاتحة إجاء آخر للإمام أبي أو إكرام àti sọ̀sọ́rọ́ ní ìgbà tó sọ́ọ̀tù lè wá sí náà ó kú ní àyíká ìsìlá wọ́n ní orí nǹkan orí nǹkan wọ́n ní orí nǹkan orí nǹkan yálà àyíká orí nǹkan tàbí ẹgbẹ́ ìmọ̀ ṣùgbọ́n ibi tí wọ́n wà láti ẹgbẹ́ tó lẹ́yìn ìmọ̀ ẹgbẹ́ tó lẹ́yìn ìmọ̀ irúfẹ́ ìwádìí tí ó bá fẹ́ tó bá ń gbìyànjú ìjẹ́sọ́ọ̀tù lè wá sí náà. 所以人人都在都打，所以人àwọn ọmọ wọn ní àwọn ọ̀rọ̀ oríṣiríṣi òbí òbí mẹ́ta ni obìnrin orí akọrin láwọn ilé tí a bá ń tóbi sókè àti tá a bá ń tóbi jẹ́jẹ́. a rí àwọn owó nínú àwọn àpá pé tí ẹ bá ti wà lẹ́yìn náà yálà ẹ̀ gbé àbí kókè àbí sókè yóò dan kuma wajen imam bukata ko sikara suratul fatiha àwọn ọ̀rọ̀ àwọn afáàyè tó gbà pé ìgbà tí èèyàn bá wà lẹ́yìn ìmáà tó bá ti lé ìròjẹ́jẹ́ ní ìmáà ọba ní ìròjẹ́jẹ́ ẹni tó bá kù lẹ́yìn ìmáà ọba ìkókò ọba sọ́ọ̀tù bá ti ká ṣùgbọ́n wá lé ń kà sókè yìí irú àwọn ènìyàn kò bá ta rẹ̀ lílo ilẹ̀. Àwọn ọmọ ìkẹta ló wọ̀ ní pé ìyẹn sọ̀tọ̀ tààrí yálà ìyẹn tí ń gbé àbí ìyàwó wà ní ìyẹ́kí ní sókè. Sùkúrù tó súnmọ́ àwọn ọ̀rọ̀ yìí ó jẹ́ pé òun ni àlejò àbẹ̀rù gbé nínú àwọn sẹ́lẹ̀ òun ẹ̀ ní wọ́n sábò ìmọ̀ wa Ahmed náà bẹ́ẹ̀ àbí jẹ́jẹ́ pé irú ẹ̀ lè ṣètò arákùnrin tí àwọn ọ̀gbọ́n ilé ni wọ́n wà àti àwọn ìbílẹ̀ nínú àwọn olùkọ́. Kí ni wọ́n ti àbúrò ọdún wọ́n ti àbúrò wọ́n ti àbúrò ẹ̀ pé tí ìyẹn bá pín òun pẹ̀lú ìmọ̀ tí wọ́n bá pín òun jẹ́jẹ́ ẹni tó wà lẹ́yìn ìmọ̀ ló ń pàṣẹ ọ̀pọ̀ ìmọ̀ Jadi bahwa anak saya imam, cuma sekali dia imam berarti ada solo bacaan sebenarnya. Ah, sepuluh sini imam bukan kaki usuki. Ah, kata kata semua. Ada yang ini orang beragama seperti wajah aku al-Quran pasti beliau mengaksimu لعلكم تفلحون olùwárí gbogbo àkíkà tó bá ṣe fún wa tẹ̀lé náà kùránì rẹ̀ gbogbo tó bá kà á fúra náà kùránì olùwárí àfẹ́rẹ́ ìlà ẹ̀tẹ́ ìwọ́wárí ẹ̀tẹ́ fẹ́rẹ̀ yẹ wà á sì tún ẹ̀sìtàkẹ́ kẹ̀mà ìtẹ́tọ́ náà ó kì a Wákà àyọ̀kà lè sọ́dọ̀ ọ̀rẹ́ ṣùgbọ́n ti àdúgbò ló máa kà bẹ́ẹ̀ á kò sí àmọ̀gbọ́ ìgbà yìí. Bákan náà, nínú kàdé, àbí sọ̀rọ̀ wọ́pọ̀ àrí òṣìṣẹ́, ó ní ìyá ọjọ́ ilẹ̀ náà ní ìgbàgbọ́. Wọ́n gbé ìmáàmù kalẹ̀ fún ilẹ̀ ìmáà rẹ̀ nínú. Ìmáàmù dẹ́kun rẹ̀ wọ́n gbé wọn kalẹ̀, àwọn lẹ́yìn àwọn tẹ̀lé. Wọ́n yí tí wọ́n bá ti àwọn ọ̀pọ̀lọpọ̀ kàkí ẹ̀yìn ti fún bẹ́ẹ̀ tí wọ́n bá ti ṣe ẹ̀yìn ti ṣe. Wọ́n yẹ àwọn òṣìṣẹ́ tí wọ́n bá wọ́n kàkí ẹ̀dáyé tí wọ́n bá kàkí ẹ̀dáyé. Sóyè ìbáyìí ní sùn, ó jẹ́ nǹkan tí ó kí ọ̀rọ̀ wọn dé. Lókùn bàtà bá tó kéwòn náà, a sì fi àdàkẹ́ a sì máa tẹ̀lé. ṣùgbọ́n tí wọ́n ṣe ń fi ká wà ohun ìmáàmù lọ́dọ̀ wa adébíyà wọn ló ka fúwọ́ pẹ̀lú àtàkà àti wà. ṣùgbọ́n tá a bá tún kọ́ ìrọ̀ àyẹ̀mọ́nà níbi tí a bá ti wà sọ̀rọ̀ nínú tẹ̀lé kọ́ adébíyà tí àwọn náà máa ṣe ohun àwọn náà máa gbọ́dọ̀ tì mọ́. Àbáyé oṣù náà yóò wọ́n lọ́wọ́ àwọn ìlú ọ̀gbìn ọ̀gbìn. وإن صورة الفصل صورة بصلاة الجهر فيها القراءة على كل تلقى يوسفي عليه الحكيم وسفيه فقال الجواري هل الله يحد منكم آلهة لتحاكم ذلك بذلك التي ما يحاكم بالناس يحاكم بالجنان فقال رب الله يا رسول الله وقلت وانا بيني الصلاه hivyo akiwa ni akoo a não é usomaji wa dini ya kweli nani unaweza Qur'an muso kutulite ndani kwa Qur'an huyo ni kila tena akiwa ndio kutulite ndani kwa Qur'an kwa hiyo God ambaye yuko hapo leo ni mtana nasi kwa kitabu cha Rasulullah sallallahu alaihi wasallam que yanawi bihi sallallahu alaihi wasallam من السماوات لينزل ذلك من رسول الله صلى الله عليه وسلم قلنا فلهم يذكرون يسمع بمالك ibẹ̀ ló fi pé lálẹ́bí bá ń pé sókè lálẹ́bí bá ń pé sókè tí wọ́n ti gbọ́dọ̀ yìí àwọn ìlú tàbí yẹn pé lálẹ́bí sọ̀rọ̀ wọ́n máa sọ wọn pé kó ká pé sókè báyìí nítorí lálẹ́bí sọ pé o ti fi àwọn sùpáàmù lára rẹ̀ tó bá tún bẹ́ẹ̀ rẹ̀ ká lè máa ta tó sókè kò ní máa ta ewu wọn. Èyí tí ọ̀rọ̀ bá ti jẹ́ wọn aṣojú àwọn ọmọ ìlú wọn máa dà Kí ni tí àwọn olùmọ̀fẹ́ bàbá láàrin òun ẹ̀ pé tí ìmáàmù bá ta pé sókè fáàtì àti wàlẹ́ àwọn bá ta ti sàárù láti àgbẹ̀. Ṣùgbọ́n tó bá ṣe é ní ìmáàmù láti ẹ̀ sókè níbi àdìsí tó bá yẹ kí o ká àwọn àdúgbò dé àdúgbò àwọn tó máa fi àbàtà sọ́ọ̀kì ọ̀gá ti ní àti wa àbàtà. àdúgbò ọ̀gbẹ́ náà kò tún pé àgbàdo náà sì kò lè tọ́ láti pẹ̀lú ìnáwó nídìí àdúgbò wa. wọ́n ní ká máa wọ́n yàrá àgbẹ̀ òun ló wá lọ kéèkì òun ló ká sùn pé ká máa bá ìwà òun sókè. nígbàtí wọn bá itu suci sókè nígbàtí káwọn pè pẹ́ẹ́lí ìrún suci. àkínú sókè yìí. àdìsí táwa ń wá sáájú àdìsí yẹn ló wá ká sókè káwọn wá fún bàbá ìlú ká lókùn bàtà àti gbọ́ èyí tí wọ́n ń lò ká. gbàgbé rẹ̀ ló wà ní ìsinmi gbogbo ẹni tó bá ní ìmáàmù tó ṣe fún mú lẹ́yìn ìrìn èsì tó ń dáhùn ní lẹ́yìn tí ìmáàmù yẹn bá ń gbà tó tó yẹ òun náà ti ẹ̀ náà òun náà ti ẹ̀ adékòkò bá tó lọ pé ó sì fún wa ká ti ẹ̀ gbọ́dọ̀ lọ bí ìjẹ̀dá ìgbà àwọn olùkọ́ nínú àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ ní kó sí àmì wọ́n bẹ̀rẹ̀ pé ìrun àtàkùn sókè ìrún tá a ti ń sókè nígbà yẹn ewu máa ń bẹ̀rẹ̀ òtútù wa. Máa da mọ́sálà rẹ̀ lẹ́yìn ní wa pé àìbásíwá bísíláì ọ̀hún náà pé ṣé ìmáàmù owó sókè ni àbí ó sì ń jẹ́jẹ́? Ṣé ìmáàmù owó sókè ni àbí ó sì ń jẹ́jẹ́? Èyí tó súnmọ́ làwọn òbí pé tí ìmọ̀ràn bá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìrùn yóò ṣe àwọn òbí láyé ṣe tó ọ̀rọ̀ kí yóò sì sí náà ṣùgbọ́n jẹ́ ilé tó ń ṣe ní tí ọ̀wọ́ àṣìwé olùkọ́ka àkàndìrẹ̀ náà yóò pè ara ní ìṣòfè lóòótọ́ ni pé ayé àwọn òbí nínú àwọn àwọn àti sọ nípa pé pé ìwọ̀n ká sí náà ìṣòfè ṣùgbọ́n ìkọ́lẹ́sẹ̀ rẹ̀ jù òun ni pé a kàbí sí náà eléyìí náà sì ni ìlànà tó wá láti sàlámù òwe nínú ọmọ àlẹ́bí bẹ́ẹ̀ lẹ́yìn ìjàmbá kò sì ti orí ọmọ àlù kúrú lélẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn sì fún ọmọ ọ̀tọ̀ lọ́dẹ ọmọ ọ̀tá ìtumọ̀ ọgbọ́n náà lè máa ń kà lórí omi àlùfáàlùfẹ́ ọ̀pẹ̀ àmàlẹ́ ó sì wá lè máa dáké pé ìlú àdúgbò àwọn àgbẹ̀ تدريسي أعوذ بالله من الشيطان الرجيم من همسه ونفخه ونفسه وبشر ما الله واصل يسأل بالله ويسأل بسم الله وتدريسي سبحان الله وتعالى رحمه الله ودي وابن مسألة كما بسم الله يشريك وتعالى عليه ودي مسألة تدريسي وكاتا وعلاني torí láàrin ìgbìmọ̀ nínú nípa pé táàmù gbogbo olórí rẹ̀ nínú àlàáfò nínú pé nínú ẹ̀sìn níbi pé ẹni tó wà pé jẹjẹ làbára tó wá lọ́wọ́ àṣìṣe kìí ṣe táàmù gbogbo ìbá e rẹ̀ jà tèmi mọ́sálà yìí kìí ṣe táàmù gbogbo ìbá e rẹ̀ jà wọ́n tó lẹ́yìn ẹ̀kọ́ àdéhùn gbogbo lẹ́yìn ọkọ̀ àti sùn láì tẹ̀ so àwọn olùkọ́ ti wá pé àìlè ẹ̀ báyìí nìka lóòótọ́ ni pé àìkáwọ̀ rẹ̀ wà á sẹ̀ èyí tó dáa tó súnmọ́ jù òun ni káàkiri àdéhùn ṣùgbọ́n tá a bá ní ẹ̀ka sókè èkó bá wà lóko àdúgbò rẹ̀ èyí ló dé láwọn akọ̀wé ẹ̀kọ́ ti láti wọ́n máa ń ó dé wọ́n ní wọ́n máa ń pàdé sọ́kà sókè rárá so eléyìí ò pa àkóso gẹ́gẹ́ bí àwọn ọmọ ìdílé ọmọ náà gẹ́gẹ́ bí o ti sọ fún wa èyí bẹ́ẹ̀ sì ló kúkú ìpínlẹ̀ bí àwọn àrùn lórí àti òbí pẹ́pẹ́ wàhálà tó wà lọ́sí ló kú pẹ́ ilé ìgbà dáwà láyé wa tó wá sí ibi aláṣọ káyì nígbà tí àwọn ṣẹ̀dá wọn bá pọ̀ sí ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ẹlẹ́rìí ìlú báyìí ló máa sọ̀rọ̀ ìpínlẹ̀ lọ́sọ̀rọ̀ tòun yóò máa dáwà láyé òbí ọ̀rẹ́ ló sì ń مسلمين الإيمان يمكن الصدر المؤمنين ويا وشوني يا هو عم كيف كاتبين مسؤول يا معقول وصعب سوريا وقيس معقول يبقى مسكين أو تجري والسلام رمى الذي سعد الله وشمل التقوى سيرة وقاسة نبي إسرائيل على الصلاة الجماعة سيرة مع الصدور Allah Subhanahu wa taala isi yang boleh menjadi usulan yang baik. Ada usulan yang wasi yang baik. Tidak ada lagi selain Allah Allah Subhanahu wa taala kita jadi orang sendiri berkara. Kemudian semalam Allah Subhanahu wa taala bersama bahwa kalau dia siapa yang berbuat dosa, wala Allah وقال يا آسف الدنيا صدق ربنا أخوك صدق ربنا وجدنا وقال أخيك ويوسف وفكك قدامنا ورسولنا يقول الكافرين اللهم إنا نعوذ بك من جهل الشقاء وسوء القضاء وشمال نفس الحياة اللهم حسنك وحسنك من الامور كلها واعتمنا بنفسك الدنيا والاخره اللهم انت ولي دعائي وواجب اجابتك وقال أولاد من أرسل المؤلف إلى الله جل الأحرار إنك لا تخلف بنيانا وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته